bàbá relé o ilé ló lọ tààràrà bàbá relé o ilé ló lọ tààràrà ilé o ilé ilé o ilé bàbá relé o ilé ló lọ tààràrà bàbá relé o ilé ló lọ tààràrà bàbá relé o ilé ló lọ tààràrà ilé o ilé ilé o ilé bàbá relé o ilé ló lọ tààràrà.